Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ muflihun oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá mo sì gbẹ́yìn nínú mọ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé muflihun group of schools ni máa lo ẹ má bojú wẹ̀yìn bámu kẹ́kọ̀ọ́ láti ìpele pre sound qualitative Islamic and Western education competency in Arabic language clinical and memorization experience and competent teachers sound Islamic training well-equipped science laboratory home a flabbergatory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódù ìjó do Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́láro, Ajibola street, beside Alafia bread bakery Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mú àwọn ọmọ wa lọ sí Muflihun. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله àti ẹ̀yin ará alẹ́ ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí sílé ẹ̀kọ́ muflihun group of schools tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá àlékún àgbéga kọ́lọ̀ mọ́ abániṣe fúnlé ẹ̀kọ́ náà tó bá rí bẹ́ẹ̀ jàmọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èmi pẹ̀lú àyọkà látinú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa Aisha Abdulkareem tí yóò kà fún wa bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوا واتعوا ọlọ́run mọ́jà àwọn ọmọ yóò gbàgbé mọ̀láìláì o kó o sọ wọn lọ́mọ tí yóò wúlò ẹ jẹ́ ká tún gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́kùnrin wa ní Muhammad Salih bismillah. قال رسول الله صلى الله عليه وسلم لا تأكلوا بالشمال فإن الشيطان يأكل ويشرب بشماله Allahu Muslim. Translation, the Prophet of Allah, peace be upon him, said, Do not eat with your left hand, for it is shaitan that eats and drinks with his left hand. Translated by Muslim. Lessons from the Hadith. 1. Islam forbids eating and drinking with left hand. 2. Muslims are urged to eat with their right hand. 3. We should avoid emulating shaitan in our day-to-day -day activities. ọlọ́mọdé àwọn ọmọ yóò gbàgbé èèmọ̀ láéláé ẹ̀yin arúgbó ọlọ́run eléyìí ni part two lórí ìdánilẹ́kọ̀ọ́ tá à bá bọ̀ àdáàbù sọ́ṣùbà Islamic ethics of companionship irú àwọn èèyàn wo ló yẹ ká mú lọ́rẹ̀ẹ́ ta ló yẹ ká mú kòríkòsùn a ti ṣàlàyé ní apá alákọ̀ọ́kọ́ bí ìmúyàn lọ́rẹ̀ẹ́ ìjẹ́kòríkòsùn bó ṣe lè sọ ọ̀yàn dẹni tí yóò kábàámọ̀ tó di ọjọ́ ọ̀gbẹ́ǹde alkiyama tá a ṣàlàyé rẹ̀ fún wa láti inú sọ́rọ́tùlù fòrókọ́ọ̀n kódà nínú bòmí inú Quran ọlọ́run jọjọ pé àlẹ́ àkìlá ẹ̀ rí gbogbo ọ̀rẹ́ gbogbo kòríkòsùn tó bá ti jọ ọ̀gbẹ́ndẹ̀ àlùkìyàmà báàbù húmlì báàbù àbù ìlàlìmọ̀tẹ̀kì wọ́n ó di ọ̀tá wọ́n ó di ẹjọ́ ọ̀mọ̀ sá fúnra wọn àfàwọn tó bá já sí pé ìjọ́rẹ̀ wọn ìjẹ́kòríkòsùn wọn lórí ìbẹ̀rù ọlọ́run òun ni a ti ṣàlàyé fún wa ànábì ti jí ó yé wa pé àlùmọ́rí wà láàdí ilẹ̀ kọ́ ní ilé ọmọ nìyẹn ọmọ wà lórí ìlànà ẹni bá mú lọ́rẹ̀ ayò kálukú ní fàlìyẹ́ǹdùrù àhàdúkún mẹ́rin yìí kọ́ ni ẹ̀wọ̀ yìí ta lẹ́mù lọ́rẹ̀ ayò jẹ́mọ́ àtọ́ bá rí bẹ́ẹ̀ àwa ka àwọn nǹkan wo ló yẹ ká ṣàkíyèsí àwọn nǹkan wo ló yẹ ká rí ká tó mú yẹn lọ́rẹ̀ ìwọ tó o jẹ́ ọ̀dọ́ kìí ṣe torí pẹ́nìkan fún ọ lówó kìí ṣe torí pẹ́nìkan transfer sí ọ kìí ṣe torí pẹ́nìkan ra android phone fún ọ ńlọ́wọ́ àtòrí ẹ̀ mú lọ́rẹ̀ẹ́ àwọn nǹkan wo lọ́yẹ kárí a ti ṣàlàyé pé ara ẹ̀ ní ìbẹ̀rù ọlọ́run àti ìmọ̀ẹ́nì tọ̀yanjú torí pàdánù sallallahu alaihi wasallam ó ti jẹ́ kó yé wa pé láàtù sahib illa mu'mina wàlà àyà àkùlùtọ̀ àmọ́ká ìlà àtẹ̀kì má mú ní ọ̀rẹ́ ayò àfẹ́ntọ́ bá jólùgbàgbọ́ òdodo ni jẹ̀mọ́ ẹ̀tọ́ bá rí bẹ́ẹ̀ a ti jẹ́ kó yé wa pàrẹ̀ ní ìwọ ọmọlúàbí ìwà dáadáa ẹni tọ́jú ọmọlúwàbí tó níwàáre òun ni ó fi wàáre yẹn òun ni ó fi kọ́ wa lọ́wọ́ lórí bí ọ̀rẹ́ wa bí ò sí ní sọ wa dénú jàǹnàmọ́ táà ní máa kábàámọ̀ táà ní di ọ̀tá tó bá dijọ́ gbéǹde àkìámọ̀ àáfàá ní tá a bá wá ń sọ̀rọ̀ ìwà dáadáa tá a bá ń sọ̀rọ̀ kéèyàn ọjọ́ ọmọlúwàbí ká tó mú lọ́rẹ̀ẹ́ ẹ ṣàkíyèsí ìwà bíi mẹ́ta sí márùn-ún yìí ẹni tó o fẹ́ mú lọ́rẹ̀ tá a rí pé ìwà dáadáa húsùlù kúlùk ìwà rẹ̀ ń bẹ lára rẹ̀ nínú ìwà tó rí lára rẹ̀ ní kúlùkù tàwádọ̀ ẹni tó níwà àtẹríba tọ́já sí pé tàkàbù kò sí gbéraga ní ara rẹ̀ ẹni tó o fẹ́ mú lọ́rẹ̀ ó rí wípé ẹni yìí asọ́bùrù wà máa ń lò lára ọjọ́ ẹni tó máa ń ní sùúrù tó sì lè gba nǹkan mọ́ra kò ní já sí pé ẹni tó ti rí nira díẹ̀ òun náà ọba sáré bẹ́ẹ̀ tí ọmọ ṣe fọ́ wa mẹ́ yọ ọba sáré di gbájú ẹ̀ ẹni tó o fẹ́ mú lọ́rẹ̀ ayò jẹ́ kọjá ẹni tọ́já sí pé kí ni o irú wa ọmọlúàbí kání sùúrù yìí ń bẹ lára rẹ̀ àáfàá nínú ìwà tẹ́ wò mẹ́ńtẹ́ fọ́ mú lọ́rẹ̀ ayò ra òun ni kí ni o kúlùkùlùkọ̀ náà ẹni tí máa ń nìtẹ́ lọ́rùn pẹ̀lú wọn bá ń tọ́ lọ́n ṣe fún un àìnífẹ̀ẹ́ lọ́rùn lọ́sọ̀pọ̀lọpọ̀ ọmọ obìnrin bíi aṣẹ́wó lónìí lọ́sọ̀ wọn dẹ̀ tọ́já sí pé ìwọ̀nba owó díẹ̀ tí wọ́n bá fún wọn wọ́n ti balẹ̀ ọmọ wọn jẹ́ wọ́n ti sọ wọ́n di ẹni tí ò ní wúlò fúnra wọn mọ́ tí ó fi dijọ́ ọ̀gbẹ́ni àlùkìyàmọ̀ ńlọ́sà ìmọ̀ye ọmọ ọkùnrin bẹ̀rẹ̀ táwọn náà di amrọ̀bà ẹnì kẹ́kẹ́ fún lówó tí ò rírú ẹ̀ yìí torí pòun náà ní ìtẹ̀lọ́rùn ẹni fẹ́ fẹ́ mú lọ́rẹ̀ ẹni fẹ́ni tí wà ìtẹ̀lọ́rùn tó ń bẹ lára rẹ̀ òun ni àtàwọn àwa míì tá a lè sọ tán o jẹ̀mọ́ tó bá rí bẹ́ẹ̀ àáfàá lára tí ìsìláàmù fẹ́ káwọ́ máa yàn lára òun lẹ́ni tọ́já sí pé ó ní ìmọ̀ ẹni tó ní ìmọ̀ ẹ̀sìn pàápàá jùlọ tọ́já sí pé ń jà hílítà tí wọ́n bá fẹ́ hùwà aláìmọ̀ kan yọ àlìmọ̀kà yóò kọ́ lẹ́kọ̀ọ́ èyí ṣe bá wọn o ó ní ọ̀pọ̀ ọ̀fẹ́ máa fọwọ́ òsì jẹun yóò lè sọ fún ọ ó ní pa ọmọ fáátì àká yóò lè jí ó yọ ọpẹ tí ọba ọmọ fáátì àká kò ní irun ó rí pọ́rọ́ àrò yí ọ yọ ọ́ ṣàlàyé ẹ̀ fún ọ ó rí pé ó rí pé ọwọ́ wálé lọ́wọ́ á rí tó ń ṣègbéraga sóbì rẹ lórí ọtọ́ mọ́jú sóbì rẹ lórí ọtọ́ bú òbí rẹ yóò lọ fi ah lágbájá Rasheed èyí máa bú òbí èèyàn kọ̀mọ̀báṣẹ́ rí àmú yóò lè fún ọ láti ìsì tí wọ́n gbọ́ sáà nàìjíríà bẹ́ẹ̀ láyé dúkúlù lè já náà sà á kọ́ ọmọ àfẹ̀yàfẹ́ bàbá kò ní wà lùjẹ́ náà tí wọ́n gbọ́dọ̀ wà látẹ̀kú láwùmọ́ ń fín ọlọ́ọ̀lẹ́ gbọ́dọ̀ ṣe sí òbí yín ọmọ tó bá jẹ́ pé ó ní mẹ́ẹ̀sìn kèé ṣe pé gbogbo ọmọ ló ní tán ìwọ̀nba mẹ́ẹ̀sìn tó níhun tóun náà tó ń wá mẹ́ẹ̀sìn tẹ́ ẹ bá jọ ń ṣọ̀rẹ́ ọ̀rẹ́ yín ó máa fa kẹ́ ẹ máa ṣe competition ìmọ̀ fagagbága lórí dáadáa mọ́jọ́ jẹ́ fáláìmọ̀ kan ọmọ tí ò sí mẹ́ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ kò ní mẹ́ẹ̀sìn kò ní máa lé ayé àfi kọ́ máa soge sí kọ́ máa bóra káàkiri kọ́ máa ṣe tí ò tí ì lágbára kọ́ máa ṣe kí ìjọ́ rẹ̀ yín yóò sọ yín dọ̀tá gẹ́gẹ́ bí àyàtà amúwá yóò sọ yín dẹni tí ọmọ kábàámọ̀ tó bá di ọjọ́ ìgbéǹde àlùkìyàmọ̀ àáfàá lẹ́ni tẹ́ ẹ fẹ́ mú lọ́rẹ̀ẹ́ ẹjẹ́ ọjẹ́ àyíjò kọjẹ́ ń tọ́jẹ́ pé ọjẹ́ ń tó nítìjú ara pọ́ nítìjú nínú ìmúra ìtìjú nínú ọ̀rọ̀ sísọ ìtìjú nínú bá a ṣe ń rìn irú ẹni tí kẹ́ ẹ mú lọ́rẹ̀ẹ́ òun nìyẹn anọ́sùfìlà ẹni tẹ́ ẹ mú lọ́rẹ̀ẹ́ ẹjẹ́ ọjọ́ ẹni tó jẹ́ pé yóò lè ṣènà sí àfún yín yóò lè máa bá yín sọ̀rọ̀ kèé ṣe ọ̀rẹ́ tọ́já sí wípé kò ní lè sọ òdodo fún yín kódà tó bá rí wípé ẹ tún níbi ẹ kù sí ṣèbá gbọ́n tí àfa àwa ọmọọ̀rọ̀ ọmọ kàtọ́ọ̀bù ń sọ rahimallahu ìmọ̀ràn àádá ìláyé àrùyùbí tó bá rí pé ẹ kù síbì kan tó bá jọ̀rọ̀ ẹ̀yin tòótọ́ ni yóò fi ọgbọ́n yóò fi pè yín sí àkíyèsí àáfàá lẹ́ni tá a fẹ́ mú lọ́rẹ̀ẹ́ kọjá ẹni tí yóò jẹ́ pé yóò ní húsnù gbọ́nì yóò jẹ́ ẹni tí máa ń ro dáadáa sí wa kèé sẹ́ni tó jẹ́ pé nǹkan bú òun ni ó máa rò sí wa alẹ́ ni tá a fẹ́ mú lọ́rẹ̀ ayò tá a fẹ́ máa bá rìn kọjá ẹni tó sí pé àlàáfúwú wà sọ̀fọ̀ ẹni tó máa jẹ́ pé téèyàn bá ṣe kò sí bẹ́ẹ̀ ṣe máa rìn yóò bá ní ara àti eyín gan àbátẹnu wọn ń jà kò sí bẹ́ẹ̀ ṣe jọ̀rẹ̀ ẹ̀ máa ṣera yín àfẹ́ni tá a máa bá rìn yọọ jẹ ẹni tẹ́mi rẹ máa ń fúyẹ́ yọọ jẹ ẹni tó lè sàmójúkò ẹni tó lè gbé nǹkan fúyẹ́ nígbà tí a bá ṣẹ̀ àáfàá nírú eléyìí wà nínú nǹkan tá a gbọ́dọ̀ ṣe kí ni o tá a gbọ́dọ̀ wù ká tó mú yàn lọ́rẹ̀ azuhudu ẹni táyé ò tóbi lẹ́mi rẹ ni o mú lọ́rẹ̀ tó bá já sí pẹ́ni táyé tóbi àti tó o bá ń wá ọ̀rẹ́ máa wá àwọn tó jẹ́ zuhad àwọn atámú ayé bíntín ẹni táyé ò tóbi lẹ́mi ẹ̀ kódà kọ́nà oko gbogbo ayé fún kò ní sọ ọ́ dọ̀tá ọlọ́run kò ní sọ dé èèyàn bú ṣùgbọ́n tó bá já sí pẹ́ntáyé tóbi lẹ́mìí rẹ̀ ni gbogbo aburú ní ọ̀sọ̀ ọ̀dà yóò sọ ọdẹ tí ọmọ wáyé yóò sọ ọdẹ tí ó gbàgbé ọlọ́run yóò sọ ọdẹ tí ò ní kírun ó lè sọ ọ̀dà pààyàn ó lè sọ ọ̀dà bóra ó lè sọ ọdẹ tí ọmọ kù lé afẹ́wó kan bọ́ lé afẹ́wó kan ó lè sọ ọdẹ tí ọmọ rọ́ọ̀bù lọ́sàn-án lóru torí náà kárí wípé ń sí wípé ayé ò tóbi ní ẹ̀mí rẹ̀ eléyìí ni ó jẹ́ kí jíjẹ́ ọ̀rẹ́ wa kó sèso re àáfàá lẹ́ni tó mú lọ́rẹ̀ẹ́ kọjá pẹ́ni tí yóò máa jìnnà sí irtikaabu dùnú ẹni tí ò ní fẹ́ máa dẹ́ṣẹ̀ sọ́lọ́hún gbogbo ọmọ ádámọ̀ kúlùbà ní ádámọ̀ ọ̀tọ̀ gbogbo ọmọ ádámọ̀ lẹ́lẹ́ṣẹ̀ láláfi ṣe kò sẹ́ńtọ́ perfect nù wa ṣùgbọ́n ẹni tí wọ́n fẹ́ mú lọ́rẹ̀ẹ́ ayò yẹjì tẹ́nibù tìkábàlì kàbáyìí àáfàá níjọ́ jẹ́bi tí ọmọ ìdènà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kò ní jẹ́bi tọ́jọ́ pé bó ṣe ń mutí òun ni ọmọ àtàtẹ́tẹ́ bí ṣe ń tatẹ́tẹ́ òun ni ọmọ pààyàn bí ṣe ń pààyàn òun ni ọmọ bí ṣe ń fẹ́yún òun ni ọmọ bóra sọ́ra wẹni tó fẹ́ mú ọ ẹni tó máa ń aláìsí tí máa ń wo pé kí ló burú ń bẹ̀ náà yọ̀bọ̀ pé kí ló burú ń bẹ̀ ayé kìí ṣe irú ẹ̀ ń tá a máa ń mú lọ́rẹ̀ o àáfàá alálẹ̀ ń tọ́ ọ fẹ́ mú lọ́rẹ̀ fẹ́ ìyẹ̀jì tẹ́lifù ìdán àti àwòkọ́ọ̀tì yóò jẹbi tí ó jìnnà sí kọ́mọ àsìkò rẹ̀ ṣòfò ẹ mọ̀ wá rìn káàkiri àdúgbò ẹ ní fẹ́ ọ̀rẹ́ tó mú lọ́rẹ̀ẹ́ ibi ẹ bá ti ń rìn kí ibẹ̀ lẹ́ẹ̀ ti pàdé eléyìí ibi ẹ ti ń rìn kí ibẹ̀ ló ti ní kàwé ìwọ ló sì níbẹ̀wò lọ́la yìí oníwà ẹ̀ẹ́sì tó ṣe lọ́la ọwọ́ à ń fa iná yíyá oní pọ́jẹ́ẹ̀tì tó ń ọ̀rẹ́ tẹ́ ẹ jọ sọ̀rọ̀ ẹ máa táàtì ẹ máa ṣe fídíò kọ́ọ̀lù ẹ máa ṣe ọ́díò kọ́ọ̀lù kíláàsì máa sọ ẹ máa dáṣà ẹ máa sọ̀sọ́ kú sọ gbogbo àsìkò rẹ ní ọ̀wà àbàjẹ́ àfẹ́ntó mọ̀ lọ́rẹ̀ẹ́ yọ jẹ́ni tí ò ní fi àsìkò rẹ ṣòfò eléyìí wà nínú nǹkan tá a gbọ́dọ̀ ṣe àkíyèsí rẹ o ẹni tó wà á mú lọ́rẹ̀ẹ́ yọ jẹ́ni tó jẹ́ wípé àìsàn yóò gbọ́lá fúnra yóò gbọ́lá fún ọjọ́ra rẹ̀ lọ eléyìí olọ́rẹ́ rẹ̀ gidi wàyú sì rúnà àlà àǹfùsìkè wàlà òkà nàbí ìmọ̀kọ́sọ́ọ̀sọ̀ ọ̀rẹ́ rẹ̀ tọ́já sí wípé owó skul fíìsì rẹ̀ fainá yíyá òun làwọn òbí rẹ̀ ń wá kí ó sì kù iye owó kan òun sì lówó lọ́wọ́ àbó láwọn òbí tán lówó lọ́wọ́ tí wọ́n lè kún ọ lọ́wọ́ ó rò pé tẹ́ńtọ́ bàjẹ́ ọ̀kan ni ọ̀bá àmọ́ gíráduétì sọ́ọ̀rẹ́ rẹ̀ gidi òun ni eléyìí ẹni tó mú lọ́rẹ̀ fẹ́ yóò jẹni tọ́já sí pé yóò nífẹ̀ẹ́ rẹ yóò jẹni tí ó lè gbọ́ láfọ nígbà tí àwọn nǹkan kan tó bá ń ṣẹlẹ̀ àáfàá níwọ̀ tó mùsùlùmí alẹ́ tó mú fẹ́ idak yóò jẹni tọ́já sí pé kan bá ń dé ọlọ́run ni bá yẹn gbọ́ bùkátà ṣùgbọ́n ara ń tà mi lélẹ̀ ọmọ ìyá mi lélẹ̀ kòríkòsùn mi lélẹ̀ yóò tí ó lè kàn ọ́ lọ́wọ́ nígbà kan bá ń àáfàá lọ́rẹ̀ẹ́ rẹ tí yóò jẹ́ ọ̀rẹ́ kò rí kó sọ̀fẹ́ sàlámọ́tù sọ́dìr wàmù jáàmù bàtọ̀lẹ̀ ẹ̀dì yóò jẹ́ ní tẹ̀mí rẹ̀ ó firi ìfi ọ kò ní jẹ́ ní tí ó mọ̀ ṣe kèéta rẹ kò ní jẹ́ ní tí ó mọ̀ plan bí wọ́n ṣe pa ọ́ ìwọ ti fi ogbónú rẹ hàn ó ti mọ iye owó tó ní lákàntì ọmọ iye pásọ̀dù atm rẹ bóò ò ṣe ní kó bọ a sọ̀ra lórí gbogbo eléyìí kọ́lọ́mọba àlékè ọlá kó jẹ́ aṣọ iláyà àtijọ́ ọ̀gbìn àlùkè àmọ̀ ẹ́písọ́ọ̀dù méjì péré tá a lò òun nìyẹn tó rọrùn pọ̀ tá a fẹ́ sọ ní ọdún yìí ilé ẹ̀kọ́ mufliun group of schools àwọn ni wọ́n ṣe onígbọ̀wé ètò yìí o ẹ lè fẹ́ ẹ máa pè wá ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la sáàtù múna pàdé ìmọ̀lẹ́ ayélujára islam rasheed ashu abu anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu kí ló kú sí wa.